mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé níbi tẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti mọ wò wá mo ní kí n mú latest update àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lónìí wá ni o gbẹ̀gẹ̀dẹ̀ gbiná nǹkan ṣẹlẹ̀ ń lu èkó lónìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń lu èkó lónìí gbẹ̀gẹ̀dẹ̀ gbiná o láàárín àwọn tó ń jàjà fún òmìnira ilẹ̀ yorùbá yorùbá nation àtàwọn ọlọ́pàá gbẹgẹdẹ gbiná wọ́n mú nǹkan lẹ̀ lónìí èèyàn méjì ló pàdánù ẹ̀mí wọn ọ̀pọ̀lọpọ̀ farapa yánnayànna bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ni wọ́n bolẹ̀ wọ́n bo gbogbo everywhere wípé àwọn ò ní fààyè gbanti ń jẹ́ protest ìyẹn ìwọ́de oníwọ́rọ́wọ́ oríṣiríṣi àwọn nǹkan kan ló jẹ́ wípé ó ti ṣẹlẹ̀ lónìí lọ́wọ́ àárọ̀ yìí láàárọ̀ kùtùkùtù nídàájí òní nìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o ní agbègbè ọjọ́ta nílùú èkó tẹ́lẹ̀ sì ti mú káwọn èèyàn lóríṣìíríṣìí kí wọ́n máa sọ̀rọ̀ àìmọye àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ti ń sọ kódà tó bá jẹ́ pé youtube ó fààyè gbà wá ní gbogbo àwọn pictures àwọn tó dòkú àwọn tó farapa yánnayànna gbogbo ẹ̀ láàbá fi hàn wá ṣùgbọ́n oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ <laughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ̀rọ̀ wípé bó o ló ṣe dérú lẹ́vù yìí kí ló ṣẹlẹ̀ ṣebí ìwọ́de wọ́rọ́wọ́ ìwọ́de wọ́rọ́wọ́ wọ́n pè ṣe wá ní pé ó lè jí lè jí. nílùú èkó tẹ́yìn náà bá rí n tó ṣẹlẹ̀ àánú abiyamọ ṣe yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn farapa yánnayànna òkú sùn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo <laughs> ẹ wá wá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo ọlọ́mọjà dáràn ọ̀rọ̀ burúkú ni tó ń tẹ̀rín nílùú èkó lénìí àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti jáde táwọn èèyàn ti ń sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú èkó lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń jáde agbẹjọ́rò kan ìyẹn náà jáde ó sọ̀rọ̀ lórí ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ kódà Ìbà Gani Adams àwọn náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lónìí kí ni gbogbo wọn sọ gbogbo ẹ̀ ni màá mú wá fún wa lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ lórí ètò yìí ẹ máa bá mi ṣíà ẹ̀ ẹ jẹ́ kó máa dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa káwọn náà lè lórí ọ̀fẹ́ sí nǹkan tó ṣẹlẹ̀ nílùú Èkó lénìí oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti wá ń sọ wípé ah, kò yẹ ó dérú lẹ́vù yìí kò yẹ ó dérú lẹ́vù yìí ìkan nínú àwọn agbẹjọ́rò tó sọ̀rọ̀ gbogbo ohun tí wọ́n sọ màá fi hàn wá ẹ gbọ́ Ọmọyẹlé Sowore náà sọ̀rọ̀ kí lọmọyẹlé Sowore sọ kí làwọn èèyàn kàǹkà Ìbà Gani Adams kí ni wọ́n sọ gbogbo ẹ̀ pátápátá ni mo ṣetán tí mo fẹ́ mú wá fún wa bẹ́yìn èèyàn bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ káàkiri gbogbo bí tẹ́ ti ń wò wá bó ló ṣe rí lọ́dọ̀ tiyín <laughs> àwọn ọlọ́pàá ò gbálẹ̀ yọ lónìí o torí tẹ́ bá ráwọn mọ́tò wọn gìrìwò gìrìwò tí wọ́n gbé sọ́jọ́ta kódà ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ìyẹn alàgbà Ndeyin ìyẹn náà ti sọ̀rọ̀ kí ni Ndeyin sọ kí ni Uba Gani Adams kí ni gbogbo wọn sọ màá bẹ̀rẹ̀ sí ni máa mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan agbẹjọ́rò Tọ́pẹ́ Tómókun ìyẹn agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn òun náà sọ̀rọ̀ kí lágbẹjọ́rò yìí sọ agbẹjọ́rò yìí sọ̀rọ̀ ó ní tó wáyé nílùú Èkó lénìí wípé according to táwọn rí pé àwọn tó ń jà fún òmìnira Yorùbá ìyẹn àwọn Yorùbá Nation agitators àwọn ló ń ṣe protest wọn ló ní wọ́ọ́rọ́wọ́ ṣùgbọ́n Tọ́pẹ́ Tómókun wá sọ̀rọ̀ ó ní ìwà táwọn ọlọ́pàá wù lénìí wípé ìwà ọ̀dájú gbáà ni hmm, tọ́pẹ́ tó bókun náà lẹ́wọ̀n yẹn o ó níwà ọ̀dájú gbáà ni ó níwà ọ̀dájú gbáà ni ó ní kò yẹ kó débi pé àwa ń pààyàn pé tá a bá rí tí wàá ń ṣẹlẹ̀ báyìí wípé àwọn èèyàn wọ̀nyí pé ṣe bí protest ni wọ́n ń ṣe wọ́ọ́rọ́wọ́ sí ni pé kí wá ló fà á tó fi di pé ó di pé à ń yìnbọn fún rán àwọn èèyàn táwọn èèyàn ń kú ní títọ́pẹ́ tó mọ́kun ohun tó ń sọ náà nìyẹn Ọmọyẹlé Sowore náà sọ̀rọ̀ Ọmọyẹlé Sowore òun náà kọ̀ǹdẹ́ẹ̀mù ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lónìí wípé àà ah, ah, wípé àwọn ọlọ́pàá wa wípé kẹ́ni ti ẹni ti ẹni ti wọ́n ti sáré yìnbọn fáwọn èèyàn pé kí ló dé wípé ìwà à ń yìnbọn fáwọn èèyàn ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ dókun ó gbọ́dọ̀ dópin kẹ́ni tí má ti ìṣẹ̀lẹ̀ wọ́n á ti máa sáré yìnbọn fáwọn èèyàn wípé wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wípé bí ìwà mùjẹ̀mùjẹ̀ ti wá gbọ́wọ́ àwọn ọlọ́pàá wa ó gbà kan bákan náà ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ìyẹn alàgbà Hundeyin nípínlẹ̀ Èkó náà sọ̀rọ̀ kí ni Hundeyin kí ló sọ torí ẹ ẹ rí i pé oríṣiríṣi report láti rí oríṣiríṣi report ló ti ń jáde lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Èkó lénìí ṣùgbọ́n gbà tí ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Èkó alàgbà Hundeyin tó máa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Èkó lénìí ó ní wípé ó fẹ̀sùn ó fi kan àwọn tí wọ́n ń protest àwọn ajá tí wọ́n ń jà fún ọ̀rọ̀ orílẹ̀-èdè yorùbá yorùbá nation agitators ó ní pé àwọn gangan náà kọ́ dá wàhálà lẹ̀ ní tó ń sọnù o pé wọ́n kọlu àwọn ọlọ́pàá àwọn wípé wọ́n ṣe kíni wọ́n kọlu àwọn ọlọ́pàá àwọn ó lọ́lọ́pàá méjì ló fara pa yánnayànna onímọ́tò àwọn ọlọ́pàá náà wọ́n jó wípé wọ́n jó gúdúgúdú ni o tẹ bá sì rí fọ́nrán kan náà ń lọ káàkiri tárakùnrin kan ti ń pariwo wọ́n ti ń yìnbọn o wọ́n ti ń ṣe kinní kan o wọ́n ti pèèyàn kan o ṣùgbọ́n agbẹnusọ àwọn ọlọ́pàá ń deyín nígbà tóun máa confam ọ̀rọ̀ táwọn máa fi statement síta wọ́n lé èèyàn kan ló kú hmm, wọ́n lé èèyàn kan ló kú ní ti agbẹnusọ àwọn ọlọ́pàá sọ ní ti ẹ̀nìyẹn o ó lé èèyàn kan ló kú pé àwọn eh, tó ń jà fómìnira Yorùbá páwọn náà kọ́ dojú ìbọn kọ àwọn ọlọ́pàá pé ọlọ́pàá méjì gan ló fara pa yánnayànna tán wà nílé ìwòsàn ní bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin èèyàn ó ti ṣẹlẹ̀ a ti rí bó o ló ṣe rí bó o ló ṣe ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ojú wo lẹ̀yin fi wò ó <laughs> bó o ló ṣe rí rálì tó ṣẹlẹ̀ nílùú Èkó lè nìyí ṣùgbọ́n ẹ̀yin náà ti gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀ tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ bá come across mo fẹ́ kẹ́ ẹ sọ èrò yín kẹ́ ẹ comment sábẹ́ fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ètò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ kọ́mẹ́ǹtì sábẹ́ oríṣiríṣi àwọn èèyàn ló ti ń sọ̀rọ̀ àìmọye àwọn ọmọ Yorùbá tó ti ń sọ̀rọ̀ tó bá kàn tẹ̀lá di pé à ń protest à protest ṣé ká pa ni so ni ìmọ̀ kàn torí láwọn orílẹ̀-èdè tó ti dàgbà tó ti ṣe kinní táwọn aráàlú bá ń protest the highest ìdán máa ṣe ní kán domi sí wọn lára kán ṣàwá ọgbọ́n tí wọ́n máa fi disperse wọn tí wọ́n máa fi lé wọn ṣùgbọ́n ó di pé fàákàjà tó ní báwọn èèyàn ń sá kíjokíjo gbogbo àgbègbè bẹ̀yẹn lónìí tẹ́ ẹ bá rí bó ṣe rí ẹ̀rọ ọlọ́run ó bàjẹ́ nílùú èkó lè ní ààrẹ Gani Adams ibà Gani Adams ààrẹ ọ̀nà kákàǹfò àwọn náà ń sọ̀rọ̀ kí ni tí ibà Gani Adams kí làwọn sọ kí ni tí ibà Gani Adams sọ lórí tó ṣẹlẹ̀ lénìí ibà Gani Adams náà sọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ wípé àwọn OPC pé àwọn OPC ló báwọn náà wà papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń protest lélẹ̀ <laughs> gbogbo ẹ̀ ní máa fi hàn yín ẹ̀yin náà wò ó bí protest yẹn bó ṣe lọ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ kárí ìgbà tí protest yẹn sì ń lọ́wọ́ lọ́wọ́ tí ò tí ì sí wàhálà òun lẹ̀ ń wò yìí òun lẹ̀ ń wò yìí. tẹlifíṣàn ni. tẹlifíṣàn ni ó. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv táwọn ayé ń wo. ẹ̀tún gbẹ̀kẹ̀ ń gbọ́. àràbà tẹlifíṣàn ni wọ́n gbọ́ káàkiri. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni ó